shibilibili pa ó yẹ náà shibilibili pa. satan baby. ya bùtù yáàjì bàbá ṣe ṣe ṣe kí lọ mi kí lọ ṣe all my boys dey yẹn pẹ́dẹ́dẹ́ batista tó yẹn pẹ́dẹ́dẹ́ batista tó yẹn pẹ́dẹ́dẹ́ kí lọ mi kilo lọ ṣe all my boys dey yẹn pẹ́dẹ́dẹ́ batista tó yẹn pẹ́dẹ́dẹ́ batista tó yẹn pẹ́dẹ́dẹ́. wọ́n dey go for today brothers you wan do my way. survey chale unye bi acheche kule mo shada shada ye brightest lighter put up your lightest twist to the left talk to the right with this eight town fresh new banger with the children the china banger with the this fresh babe tonga i try your bad if you your bad i go show them say i be the baddest oh yeah move to the left eight towns in the building talk to the right dr rays on the beat move to the left eight towns in the building talk to the right dr rays on the beat That's music. Kilo mi, kilo sheyi. All my boys say they yempedede. Party start to yempedede. Party start to yempedede. Oh, kilo mi, kilo sheyi. All my boys in the MPDD Party start to MPDD When the party start to MPDD Sɛ wo soso mi mu don safefa mi ho fefe ma no na sɔre awewu Wo sɛ wo pɛ party here and a party there Wo bɛ party asere asɛn sun Are you here? Are you okay? Make her ask, are you doing well? Amata, who of ye? Maybe far with your boyfriend there. You be on the slow by sure. Four for the spot. Me upon the one one four for the pop in their club. They're balling one. One for two Crimea I one. We need out. And we ball with the big boys who got a big toys. And I still get love for the big girls. If I lose God, they tell my little friends. Yata, you go feel we are my last choice. Kill me. mi lọ́ṣẹ́ all my boys dey yẹn pédédé Batista tún yẹn pédédé Batista tún yẹn pédédé kí ló mi kí ló ṣe all my boys dey yẹn pédédé Batista tún yẹn pédédé start, tún yẹn pédédé. kilo mi kilo ṣe all my boys dey yẹn pẹdẹdẹ party start, so oh, yẹn pẹdẹdẹ party start, so yẹn pẹdẹdẹ kilo mi kilo ṣe all my boys dey yẹn pẹdẹdẹ party start, so yẹn pẹdẹdẹ party start, so oh, yẹn pẹdẹdẹ. wọ́n dé kó o today.